káàbọ̀ sórí ìkànnì wa lẹ́ẹ̀kan sí computer science ní èdè Yorùbá àti Gẹ̀ẹ́sì ohun tí a fẹ́ gbéyẹ̀wò lénìí ni um, push down automator ẹ má bínú torí pé a nílè sọ Yorùbá pọ́nbélé ìdí ni pé àwọn ohun tí a fẹ́ gbéyẹ̀wò yìí kì í ṣe ohun tí wọ́n fi Yorùbá gan pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n a ó gbìyànjú nípa tiwa láti rí i pé a ṣàlàyé rẹ̀ ní ọ̀nà tí yóò jọ yé wa ní èdè bàbá wa so um, push down automator yìí ó jẹ́ uh, ó jẹ́ ẹ jẹ́ kí n sọ pé um, finite state machine eléyìí tí mo lérò pé ọ̀pọ̀lọpọ̀ wa láti gbé yẹ̀wò ní ọ̀nà kan tàbí òmíràn so mo ń sọ̀rọ̀ nípa deterministic finite automata um, finite automata àti um, non-deterministic finite automata àtàwọn yòókù so ẹni tí ó bá ti gbé àwọn yẹn yẹ̀wò torí àwọn yẹn ò fi bẹ́ẹ̀ wọn ò le tó push down automata yìí on. Uh, ìmọ̀ nípa àwọn yẹn yóò ràn wá lọ́wọ́ láti jẹ́ kí push down automata kó yé wa pérépéré um, ẹ jẹ́ kí n sọ pé push down yìí gẹ́gẹ́ bí ó ṣe sọ ní èdè eh, èdè gẹ̀ẹ́sì push ó túmọ̀ sí pé ká ti nǹkan down ó túmọ̀ sí ká tì wálẹ̀ so push down ó túmọ̀ sí pé ká tì nǹkan wálẹ̀ nǹkan tó sì túmọ̀ sí ni pé push down push down automata yìí ó jẹ́ um, ó jẹ́ finite state machine tó ń ṣiṣẹ́ bíi tó ń ṣiṣẹ́ bíi deterministic finite automator yìí ṣùgbọ́n òun wá tún ní àwọn èròjà kan tó tún jẹ́ kó lágbára ju deterministic finite automator lọ eléyìí tó jẹ́ pé ó lè gba nǹkan pamọ́ sí kó tọ́jú ẹ̀ dìgbà tá a tún bá nílò rẹ̀ ká tún yẹ̀ wò bóyá nǹkan yẹn ń bẹ ń bẹ deterministic finite automata yìí òun ò ní irú nǹkan tá à ń sọ yìí eléyìí tá à ń pè memory memory ti deterministic finite automata ní kò ju memory tó wà níbi àyè tó wà at that particular moment eléyìí tá à ń pè ní state a lè ní state àkọ́kọ́ state kejì state kẹta nígbà tó wà ní state àkọ́kọ́ ohun tó bá wà ń bẹ nígbà yẹn nìkan ló rántí mọ́ tó bá ti kúrò ńbẹ̀ kò mọ nǹkan kan parẹ̀ mọ́ ṣùgbọ́n fún àwọn àléébù yìí àti àwọn àìlè ṣiṣẹ́ tó tí ó wà ńbẹ̀ torí tá a bá ní àwọn ohun tí a fẹ́ gbé yẹ̀wò àwọn ọ̀rọ̀ kan tá a fẹ́ yẹ̀wò bóyá ó ṣiṣẹ́ àbí kò ṣiṣẹ́ nínú ọ̀tọ̀mẹ́tà yìí tá a bá fún DFA tó yẹ pé a sì mọ nọ́mbà tá à ń sọ yìí ó ṣeé ṣe kò tiẹ̀ ní lè ṣe ni so ó ó eléyìí ló mú nípa push down automata wá tó yẹ pé a lè sọ fún pé òkè okay, mi mọ nọ́mbà tí mò ń sọ yìí mi mọ bó ṣe tóbi tó mi mọ bó ṣe kéré tó ṣùgbọ́n mo mọ̀ pé báyìí lórí báyìí lórí so fún ìdí èyí a lè sọ fún pé òkè o a lè construct ẹ ní ọ̀nà tó yẹ pé ó máa a lè máa yẹ àwọn nǹkan wò tá a bá tọ́jú ẹ̀ síbẹ̀ kò kì í ṣe ó bá nǹkan tá à ń wá mu nǹkan tí mò ń sọ yìí yóò yé wa ní tá a bá ti bẹ̀rẹ̀ àlàyé um, ẹ jẹ́ kí n sọ wípé. Um, push down gẹ́gẹ́ bí mo ṣe sọ ó ní ohun kan tí à ń pè ní ó ní ẹ̀rọ kan tá à ń pè ní stack stack yìí ó túmọ̀ sí pé ibẹ̀ la ibẹ̀ gan-an ni push down tá à ń sọ yìí gan wà because ibẹ̀ la máa ma push nǹkan sí tá a ti mọ yẹ̀wò tá a ti mọ yọ kúrò láti fi ṣe iṣẹ́ tá a fẹ́ ṣe pérépéré um, ẹ jẹ́ kí n kí n kàn ṣe àkàwé kan kó lè yé wa tá a bá a lè fi stack yìí a lè fi wé bóyá ẹ̀rọ ibi tá à ń pọnmi sí àbí kí n sọ pé bóyá um, kí n sọ pé bóyá bá a. Um, Ah, kí n sọ pé bóyá pail kan ta lè mọ kó nǹkan sí tá a bá wo irú kíní ìsìn ẹ rí pé mo lè mú ìdérí ọtí kí n sọ sínú bí yóò wá bí ni kí n tún mú mìíràn kí n sọ síbẹ̀ yóò wá bí kí n tún mú mìíràn kí n sọ síbẹ̀ yóò wá bí tá bá wá wò dáadáa a máa rí pé tí n bá fẹ́ yọ eléyìí tó wà lókè yìí kò sí bí mo ṣe fẹ́ yọ ọ́ tí ìbá ṣe pé kí n wá síbí kí n wá yọ ọ́ kúrò tí n bá fẹ́ yọ eléyìí tó wà nílẹ̀ yìí ẹ rí i pé kò sí bí mo ṣe lè yọ ju pé kí n yọ méjèèjì tòkè kí n tó lè yọ kò sí pé mò ń tọwọ́ bọ̀ mò ń yọ jáde kò ṣeé ṣe kò sí kò sí àbùjá kan tí mo lè gbà láti yọ ju pé kí n yọ ilé kúrò kí n yọ ilé kúrò kí n ṣẹ̀ṣẹ̀ wá mú òun torí ẹ̀ la ṣe ń pè ní stack nítorí pé ibẹ̀ a máa ń tò nǹkan lórí ara wọn ni bàbá sì tò lórí ara wọn tá a bá ti débi tá a fẹ́ yọ á yọ tó bá nílò pé ká tún to nǹkan sí padà á tó ṣùgbọ́n nǹkan tí ó kàn ṣe pàtàkì kí ó yé wa pérépéré níbi bí ni pé tá a bá ti ń to nǹkan sí tá a bá ń to nǹkan sí tá a bá ń to nǹkan sí ibì kan péré tí nǹkan lè gbà wọnú stáàkì yìí òun ni òkè ibì kan tí péré tí nǹkan dẹ̀ tún lè gbà jáde bẹ́ẹ̀ náà ni òkè tá a bá nílò láti yọ nǹkan tí ó wà nísàlẹ̀ pátápátá a ní ohun mìíràn tá a lè ṣe ju pé ká kó gbogbo ti òkè lọ ó dàbí pé à ń to àwo lórí ara wọn ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí so push down automator yìí ó dàbí state machine eléyìí tí a ti mọ̀ already uh, so ó lè ní state a state b or let's say state b state c so eléyìí à ń pè ní transition eléyìí tó yẹ pé bóyá à ń lọ láti state kan sí state mìíràn ẹ lè fi wé state náà bíi pé à ń travel láti ìlú kan sílùú mìíràn so ìlú yìí a yìí ìlú kan ló bọ́ sí b yìí ìlú kan náà ní bákan náà c náà ìlú kan ni tó tá a bá wà ní ìlú yìí gbogbo nǹkan tí tó bá yẹ kí finite state automator um, deterministic um, finite automator ni tá a bá ti ìgbà tá a wà ń bí nìkan la mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ tá a bá ti kúrò ń bí a mọ tó ń ṣẹlẹ̀ mọ́ ṣùgbọ́n pẹ̀lú push down automator yìí a lè mọ̀ pé ó dá o nǹkan tá à ń ṣe lọ́wọ́ yìí o nǹkan tí ó ti ṣẹlẹ̀ ní ìlú tí mo wà tẹ́lẹ̀ kó tó di pé mo bọ́ sí ìlú tuntun òun leléyìí so a lè fi ṣe pẹ̀lú uh, pẹ̀lú ìrànlọ́wọ́ stack yìí a lè sọ pé òkè o jẹ́ kí n wo nǹkan tó ti ṣẹlẹ̀ kí n tọ́jú àwọn nǹkan síbẹ̀ kí n yọ ohun tí mò ń ṣàlàyé yóò yé wa pérépéré láì fi àkókò ṣòfò ẹ jẹ́ ká sáré lọ sí inú ohun tí à ń sọ mi ì fẹ́ fi àkókò ṣòfò ṣùgbọ́n ó máa ṣe pàtàkì kí àwọn nǹkan tó ṣe pàtàkì kan kó yé wa nínú push down automata yìí kí a lè ní òye bó ṣe ń ṣiṣẹ́ àwọn tí ó ṣe pàtàkì ká mọ̀ òun ni àwọn àwọn operation eléyìí tí a máa ń ṣe lórí stack eléyìí tí mo ṣàlàyé tán láìpẹ́ so ó ohun tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan pé à ń mú nǹkan sí ó túmọ̀ ní èdè gẹ̀ẹ́sì àsìkò tá a sì ń pè ní èdè tá a ń pè ní automata yìí òun ni pé à ń push so a pè ní push so eléyìí tí a fẹ́ yọ nǹkan kúrò ń bẹ̀ olè là ń pè ní pop so eléyìí tí a yọ nǹkan kúrò ń bẹ̀ a wá fi míì sí eléyìí ni à ń pè ní um, là ń pè ní replace. so ó sì tún ní nǹkan mìíràn tí a ní láti ṣàlàyé ẹ̀ kò yéra wa náà òun ni pé null operation eléyìí túmọ̀ sí pé a ṣe nǹkan kan null operation ni à ń pè àbí ká pè ní nothing so bó bá ṣe so èyí tó ṣe pàtàkì jùlọ ni méjèèjì alákọ̀ọ́kọ́ yìí ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta àti ẹlẹ́ẹ̀kẹrin náà ó ṣe pàtàkì ìdí tí mo fi sọ pé ó ṣe pàtàkì ni pé tá a bá fẹ́ máa ṣe tá a bá bẹ̀rẹ̀ àlàyé push down bó ṣe ń ṣiṣẹ́ gan nísìn tá a bá dẹ̀ fẹ́ construct finite state machine wa ó ní bí um, ó ní bá a ṣe máa bá a ṣe máa lo àwọn nǹkan ìgbógun wọn dẹ̀ ló ní àmì tí a fi ń ló ní bí a ṣe ń kọ́ kó lè ṣiṣẹ́ gẹ́gẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ torí tá ṣe bó ṣe yẹ kó rí a lè gẹ́ẹ̀tì èsì tí ó yẹ ká kárí so fún díẹ̀ yìí ẹ jẹ́ kí a tẹ̀síwájú ìgbà tá a ti sọ̀rọ̀ nípa àwọn nǹkan wọ̀nyí so gẹ́gẹ́ bí mo ṣe sọ pop or let me say push uh, eléyìí bá ṣe máa ń kọ mo ti ṣàlàyé pé ó túmọ̀ sí pé a fẹ́ ti nǹkan sínú ibi tá à ń tọ́jú nǹkan sí so push yìí ó ní um, ó ní bá a ṣe ń ṣe uh, kí n tó jẹ́ kí n sọ pé nǹkan mẹ́ta la máa ń ní nínú operation tá a máa ń ṣe yìí lórí machine yìí so nǹkan mẹ́ta yìí ó jẹ́ alákọ̀ọ́kọ́ ló jẹ́ input so ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàlàyé ìyẹn náà kó lè yé wa so we have three pairs nǹkan mẹ́ta or ẹ jẹ́ kí n sọ pé one pair containing three items. so alákọ̀ọ́kọ́ òun ni input wa eléyìí nǹkan tí a fẹ́ fi ta fẹ́ fi ṣiṣẹ́ gangan gangan ohun tí ẹ̀rọ ta fẹ́ fi ṣiṣẹ́ ohun tó bá gbà òun là ń pè ní input ta bá fi nǹkan sínú nǹkan sìn òun là ń pè ní input tó bá mú nǹkan jáde òun là ń pè ní output so nǹkan mẹ́ta yìí alákọ̀ọ́kọ́ náà ní input so ó lè ẹ lè rí àwọn àwọn ìwé kan tó kọ ní ọ̀nà mìíràn ṣùgbọ́n tó ṣe pàtàkì ni pé kò sí bí wọ́n ṣe lè kọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí yóò ṣàtẹ̀léra wọn ni ní ní pé input nǹkan tó wà lókè stack wa tá à ń sọ àti ohun tí a fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ so input yìí ó lè jẹ́ ohunkóhun ó lè jẹ́ epsilon so mo lérò pé gbogbo wa la mọ̀ nǹkan tí epsilon jẹ́ báyìí àwọn ìwé kan sì máa ń pè ní lambda so èyíkéyìí tá a bá fẹ́ lò ní méjèèjì nǹkan kan náà ló túmọ̀ sí especially nínú automaton yìí so uh, ó lè jẹ́ epsilon epsilon túmọ̀ sí pé bíi pé kákọ̀ ṣáà kàkún pé nǹkan kan ò wọbẹ̀ kò jẹ́ nǹkan kan we can also call it zero in some cases so um, ìkejì jẹ́ uh, ìkejì jẹ́ topmost element so ẹ jẹ́ kí n tún fi kún pé eléyìí topmost element yìí làbí pé à ń sọ pé bí pé à ń sọ pé a fẹ́ yẹ̀ nǹkan kan wò or let me just call it eb like you are testing like an if statement if condition if you are testing if a condition actually meets um, the requirement you have in your stack so ẹ má bínú pé mo tún ṣèbò topmost element yìí ó túmọ̀ sí pé ohun tí ó bá wà lórí stack wa tá bá ní a b c d topmost element wa ń bí d ni ohun tó bá lórí tẹ ẹ bá rántí pé mo sọ wípé nǹkan tó bá wà lókè náà la fi ń ṣiṣẹ́ jù torí pé tá a bá ń bọ̀ nílẹ̀ ń bí gan kò sí tòkè rẹ̀ náà la máa fi ṣiṣẹ́ títí tá a máa fi dé ìsàlẹ̀ pátápátá so topmost element d yìí òun là ń pè ní topmost element òun ló sì máa ń ṣe ìkejì pair mẹ́ta tí mo sọ̀rọ̀ nípa èyí ṣùgbọ́n ok so eléyìí tí ó kẹ́yìn rẹ̀ òun ni ẹ jẹ́ kí n pè ní replacement value so the, three, the third item is replacement value value so uh, mẹ́tẹ̀ẹ̀ta yìí ló máa ń tẹ̀léra wọn a sì máa ń kọ́ ní a máa ń kọ́ báyìí. a máa ń kọ́ báyìí input gẹ́gẹ́ mo ṣàlàyé anything ló lè jẹ́ a comma uh, topmost element ohunkóhun ló lè jẹ́ b àti replacement value ohunkóhun ló lè jẹ́ a wá fi arrow sí báyìí a wá kọ sí so ohun tẹ́lẹ̀ túmọ̀ sí ni pé tí a bá tí a bá fi a sínú ẹ̀rọ machine wa tá a bá fi a sínú ẹ̀ tí b wà lórí òkè stack wa a fẹ́ a fẹ́ yọ b kúrò ká fi c sí so fún irú operation báyìí òun là ń pè ní là ń pè ní replacement kì í ṣe push pàápàá ṣùgbọ́n kó lè yé wa ni mo ṣe ń yànnàná rẹ̀ àwọn ẹlòmíì lè pè ní push wọn sì parọ́ lòótọ́ because they are still pushing an item to the stack ṣùgbọ́n in the real sense a lè sọ pé replacement ni kì í ṣe push ìdí tí mo sọ pé replacement ni pé à ń yọ nǹkan kan kúrò ká tó fi nǹkan mìíràn sí so tá a bá ní item tá a bá ní item mẹ́rin lórí stack wa tẹ́lẹ̀ tí a bá ṣerú operation yìí kò ní dínkù kò dẹ̀ ní lé ìdí ni pé tá a bá yọ nǹkan kan kúrò à ń fi nǹkan sí padà so eléyìí la fi ń pè ní replacement torí pé kì í ṣe pé bóyá à ń yọ nǹkan kúrò pátápátá so this kind of operation is called replacement so replacement dẹ̀ rèé ohunkóhun ló lè jẹ́ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó gbọ́dọ̀ ní nǹkan nǹkan tí mo tún nǹkan tí mo mean ni pé alákọ̀ọ́kọ́ ó lè jẹ́ epsilon kò má tà ó lè jẹ́ pé bóyá ohun tí machine wa ń kà tá a fún un kókà at that particular moment what i mean by kókà ni pé read what you want the machine to read at that particular moment could be epsilon so tó bá jẹ́ epsilon ó túmọ̀ sí pé zero ni kò nǹkan kan ò so àwọn sọ pé tó bá tí nǹkan kan ò bá wọnú machine wa tí uh, epsilon wà lókè machine wa so eléyìí ẹ má jẹ́ kí ó dàrú mọ́ wa lójú eléyìí is just a convention when you have epsilon on top of your machine and in most cases when, when you say you have epsilon on top of the machine on, on top of the stack i beg your pardon tá bá ní pé a ní epsilon bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé a fẹ́ wo bóyá kò sí nǹkan kan bẹ́ẹ̀ lóòótọ́ tá a ká wò ó realistically nǹkan wà ń bẹ ó ṣeé ṣe kí nǹkan wà ń bẹ ṣùgbọ́n tí a bá di um, bí automator ṣe ń ṣiṣẹ́ tí epsilon bá ti wà ń ó túmọ̀ sí pé tó bá ti wà ní second uh, parameter wa yìí ó túmọ̀ sí pé a fẹ́ a ṣetán láti yọ nǹkan tó wà lórí òkè stack wa a fẹ́ fi nǹkan tuntun sí ni ó lè jẹ́ sí so irú eléyìí sìn là ń pè ní push òun gangan ni push eléyìí tá a kọ́kọ́ ṣe replacement ni replacement lè eléyìí ni push torí pé a fẹ́ mọ a fẹ́ yọ ohun tó wà níbẹ̀ òun ló jẹ́ ká fi epsilon sí second parameter y so bí yẹn ṣe rí nìyẹn so ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa um, pop pop túmọ̀ sí pé ká yọ nǹkan kúrò gẹ́gẹ́ bí mo yẹ sọ so pop yìí bóun ṣe ń ṣiṣẹ́ ń tiẹ̀ òun ni pé tẹ́ bá ti rí epsilon ní last parameter ní ọ̀pọ̀ ìgbà pop operation ló mean báwo kí ni mo túmọ̀ kí ni mò ń try láti sọ òun ni pé uh, bá ní fún àpẹẹrẹ tá ní tá gba a tàbí ohunkóhun tàbí epsilon ẹ má jẹ́ kí n jẹ́ kó dàrú ẹ ṣáà jẹ́ n fi a sílẹ̀ tá bá gba a tí b dẹ̀ wà lórí òkè stack wa a fẹ́ ṣe eléyìí so tá a bá ní ká wò dáadáa push náà la ṣe ń ṣe ṣùgbọ́n ohun tá à ń push ní epsilon but tá a bá ní ká wò nǹkan bẹ ní àárín yìí so ó túmọ̀ sí pé um, epsilon a fẹ́ yọ b kúrò ká fi epsilon sí tá a bá sì ti yọ b kúrò tá a fi epsilon sí a máa rí i pé tí a bá ní ohun mẹ́rin nínú stack wa tẹ́lẹ̀ á dínkù ó máa di mẹ́ta so fún ìdí èyí pop ni so bá a ṣe máa ń represent pop operation. Um, logically òun ni eléyìí so the uh, the last one tí mo pè ní null operation àbí kí n sọ pé nothing òun ni pé tá a bá ti ní uh, epsilon tó ṣe ẹlẹ́ẹ̀kejì tí epsilon sì ṣe ẹlẹ́ẹ̀kẹta ohunkóhun tó léwu ká gbà ó túmọ̀ sí pé a fẹ́ ṣe nǹkan kan so uh, ọ̀pọ̀ ìgbà tí a bá ṣe irú operation yìí bóyá bí a ti dé a ti dé òpin uh, transition wa òun ló máa ń jẹ́ ká ṣe irú nǹkan báyìí so tá a dẹ̀ fẹ́ accept tàbí tá a fẹ́ reject uh, or what data band test lower. So basically that's how it works and I hope that you understand that. So um eléyìí nígbà tí a ti ṣe àwọn ohun tó ṣe pàtàkì the only thing to kù tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ òun ni transition um, formal definition uh, automata. so lẹ́yìn yẹn a máa mú àpẹẹrẹ kan a sì wò bó ṣe ń ṣiṣẹ́ so formal definition PDA so eléyìí uh, ó wá ní um, ẹ jẹ́ kí n pè ní we call it seven tuple so but ẹ jẹ́ kí n sọ pé méje ni àwọn ohun tí a fi pẹ̀lú formal definition ẹ̀ so tó ta tó méje tí a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ tó bá ti pé a lè sọ pé a ti define formal uh, a ti formally define PDA wa so tá a bá fẹ́ represent ẹ̀ náà ní ọ̀pọ̀ ìgbà formal definition yìí ló máa wá so uh, òye. Uh, pa ti mọ formal definition ẹ̀ ló máa jẹ́ kí a mọ ohun tí ó ń sọ kò sì nǹkan tí ó lè ń bẹ̀ alákọ̀ọ́kọ́ ni q ẹlẹ́ẹ̀kejì ni sigma ẹlẹ́ẹ̀kẹta ni s ẹlẹ́ẹ̀kẹrin ni um, delta ẹlẹ́ẹ̀karùn ni q not, ẹlẹ́ẹ̀kẹfà ni i ẹlẹ́ẹ̀keje ni f so eléyìí ohun méje yìí ló pilẹ̀ definition formal um, lópìlẹ̀ definition push down automata wa so a máa gbé yẹ̀wò bí ó ṣe bó ṣe ṣiṣẹ́ báyìí so uh, queue wa gẹ́gẹ́ mo sọ is just um, let me say a finite set of states so kò yẹ kí eléyìí tún jẹ́ ohun tí kò ní yé wa ìdí ni pé bó ṣe ń ṣiṣẹ́ nínú uh, deterministic àti non-deterministic náà ni q eléyìí rí torí àwọn nǹkan yẹn àwọn yẹn náà ní formal definition wọn ọ̀pọ̀lọpọ̀ gangan náà ló jọra ìyàtọ̀ kan ní pé eléyìí seven ló wá méje ni àwọn nǹkan tó wà nínú definition yẹn èyí tó wà nínú definition yẹn márùn ni so finity uh, finite state of state so àwọn state q one, q2 abc and so on tọ́ba tá a bá ní tá a bá sọ pé a b sí àwọn state wa àwọn eléyìí àwọn ni à ń pè ní q so it could be but ohun tí a ti tá a tá a ti tá a ti mọ̀ dáadáa òun ni q naught q one q two and so on and so forth so àwọn nǹkan tí a nílò láti mọ̀ nìyẹn so ohun uh, kejì òun ni sigma a dẹ̀ lè pe eléyìí ní. Uh, let's say set of of any set of inputs set of inputs so òun kan náà ló sì túmọ̀ sí nínú deterministic àti non-deterministic finite automata so àwọn ti a bá sọ pé a fẹ́ fún ohun tí machine wa bá ń gbà lọ́wọ́ ta bá ní fún àpẹẹrẹ ta ní ọ̀rọ̀ bíi àbáyọ̀mí w equals to àbáyọ̀mí so ta bá wo ọ̀rọ̀ yìí each of these things ló belong sí sigma y torí they are the set of our inputs òun la fẹ́ test bóyá èdè tí a fẹ́ tá a ti define bóyá ọ̀rọ̀ yìí bóyá ó bá a mu tàbí kò bá a mu ohun tí a fẹ́ ṣe gangan nìyẹn jẹ́ kí a tẹ̀síwájú so set of inputs um, s so let's say set of symbols in our stack so kí leléyìí túmọ̀ sí stack wa tó jẹ́ eléyìí tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan àwọn nǹkan tó wà ń bẹ̀ àwọn ni àwọn ni s so they refer to as the set of symbols so teba wo àwọn uh, àwọn ìwé mìíràn àwọn á tiẹ̀ pè ní nǹkan mìíràn so ṣùgbọ́n kò mata bá ati ṣe so àlàyé ba se bá yé wa we can be able to relate with whichever or whatever notation is being used in other materials and stuff like that so um, ohun mìíràn tí a ní láti sọ̀rọ̀ ni um, delta which is the transition function. so kò sí tí ò transition function nínú wọn àti push down àti deterministic àti non-deterministic transition function so eléyìí ló jẹ́ um, uh, eléyìí ló jẹ́ uh, function tí a ti define òun ló máa jẹ́ ká mọ irú operation tá a máa ṣe so basically we define it as um, let's say the way it works is you have a queue mapped to uh, to sigma which is a set of our inputs so eléyìí tó túmọ̀ sí pé láti state kan q1 q2 whichever state we are using as a starting state so we are accepting um, an input tàbí uh, epsilon so eléyìí tó túmọ̀ sí pé yàtọ̀ eléyìí nínú àti DFA ni pé tẹ́ bá wo eléyìí rí pé òun lè gba epsilon ní tiẹ̀ lè gba empty word that's what we're actually saying so and that's one of the major difference between this particular transition function and that of and that of um, the deterministic finite automaton so we have um so eléyìí we also map it to set uh to a set of symbols and finally we get back to a state. So basically that is the uh, transition function for that. Tẹ máa yonu. Tabati mo example ń sọ ẹ̀ So we have Q naught just as we know it is the start state. So which is a uh, Q naught belonging to Q. Uh, we have um, I which is the topmost element of our stack. So gẹ́gẹ́ mo yẹ sọ òun elements tó wà locate you. Nistakwa Omonian refers to as I. So some other textbooks actually refer to it or they use another notation for it, but it doesn't really matter. So topmost um, element in our stack. So um, F, which is the final state. So I is a subset of S. So final state uh, òun ni state eléyìí tí ó kẹ́yìn jù àbí ta sọ pé the accept state so uh, an f belongs to q so eléyìí pẹ̀lú ohun tá a ti ṣe yìí a ti define automata um, um, push down automata hour formally this is how it actually comes so questions actually come in this format and you have to actually you be given an automator that comes in this notation so you are the one to determine okay this is what my sigma means this is what my this is what my sigma means this is what my state means and stuff like that so tí àwọn nǹkan yìí bá ti yé wa tá a bá ti mú àpẹẹrẹ ń sìn ohun tí a fẹ́ sọ tá à ń sọ yóò yé wa ta a ba ti mu apeere ohun ti a fe so so wa ẹ jẹ́ kí kí n pa ilé rẹ so ká wá mú example kan so uh, ara àwọn àpẹẹrẹ eléyìí tí tó gbajúgbajà jù tó sì jẹ́ pé ó dàbí pé ó fẹ́ rọrùn jù òun ni ẹ jẹ́ kí n jẹ́ ká lò fún àpẹẹrẹ àtòrí òun náà ni a lò níbi gẹ̀ẹ́sì um, fídíò eléyìí tá ṣe yìí so òun uh, ni let's say we have a raised to the power of n b raised to the power of n such that n is greater than or equal to 0. so which is our language so tabani èdè kan lélẹ̀ kasi ṣe sọ pé bóyá èdè gan lélẹ̀ l àwa sọ is equal to this Abi kò kò kò kò nítumọ̀ mo ṣe kọ́ yìí l lo yẹ kó wà ní apá òsì mo fẹ́ sọ ti yé yín so tabani pé n tabani wo tabani ká wò ara àwọn ìdí tí push down automator fi wúlò náà ni pé tá a bá wò á rí pé wọ́n ti sọ pé wọ́n define pé n wa which is this is greater than zero irú nǹkan sìn àmọ́ àmọ́ tí n jẹ́ àsìmọ́ bí ó ṣe tóbi sí àmọ́ bó ṣe kéré sí so irú problem ìsìn ó ṣòro láti lo uh, deterministic finite automator láti láti solve ẹ̀ so tó bẹ́ẹ̀ la ṣe nídìí push down eléyìí tí a máa lè máa push nǹkan down sínú stack wa láti máa fi calculate gbogbo e. torí tá bá ní ká wò ó condition yìí ó túmọ̀ sí pé n wa iye n wa ló gbọ́dọ̀ jẹ́ um, iye tí n bá jẹ́ tí n bá jẹ́ òdo ó túmọ̀ sí pé òdo ni zero yín ló jẹ́ bíò náà sì gbọ́dọ̀ jẹ́ òdo tí n bá jẹ́ ọ̀kan ó túmọ̀ sí pé ẹyọ kan péré náà ni n gbọ́dọ̀ a gbọ́dọ̀ jẹ́ ẹyọ kan péré náà ni b gbọ́dọ̀ jẹ́ ohun tí mò ń tọ́ láti sọ ni pé a a a pé méjì ni a tó wà níbí ó túmọ̀ sí pé kí machine wa tó lè accept kínní b náà gbọ́dọ̀ jẹ́ méjì tí a bá jẹ́ zero tí b jẹ́ zero ó túmọ̀ sí pé epsilon ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ eléyìí náà correct tí a bá jẹ́ mẹ́ta aaa b náà gbọ́dọ̀ jẹ́ mẹ́ta eléyìí náà correct ṣùgbọ́n tá a bá ti ní a mẹ́rin or a mẹ́rin Tawani, b méjì ó túmọ̀ sí pé eléyìí kò correct so ohun tí a fẹ́ bí tábánikà wo irú uh, irú presentation idada, dáadáa a rí i pé kò possible ká fi ó uh, nira láti fi um, uh, deterministic finite automata àti non-deterministic ká fi ká fi solve problem so that's why we have the push down to actually help us um, solve this kind of problem using they that taking advantage of the stack so uh, ẹ jẹ́ kí ká woru kínní ìgbà tí a ti define irú àwọn nǹkan tí so irú problem yìí sí ìta ta solve níbi gẹ̀ẹ́sì fọ́nrán yìí ó ní greater than or equals to ṣùgbọ́n kò mátà nǹkan ẹyẹ kan péré náà ló fi yàtọ̀ níbi tó jẹ́ greater than or equals to àti ìtí ò jẹ́ greater than or equals to máa fi hàn wá níparí uh, fọ́nrán yìí so aa b b irú àwọn nǹkan tí a fẹ́ gbà wọlé rè such that the number of a is equal to the number of b so tí a bá ti ní machine tó lè satisfy condition then we are good to go so how do we go about this tá a bá ní ká wò ó ká kọ́kọ́ wo bó ṣe ń ṣiṣẹ́ ná conceptually ó túmọ̀ sí pé tá a bá ní stack tá a bá wá bí a ṣe lè fi a torí dandan ni a ló gbọ́dọ̀ wà ń bẹ̀ pẹ̀lú definition yìí ó túmọ̀ sí pé b gbọ́dọ̀ tẹ̀lé a tá a bá fi a sínú b tá a fi a sínú b tí a bá ti pé tá a bá fi a méjèèjì sínú b eléyìí tí a sì ti ṣe báyìí ó túmọ̀ sí pé b náà gbọ́dọ̀ jẹ́ so a lè yẹ̀ wò báyìí ká sọ pé òkè tí b instead tá a máa máa fi b sínú b a lè máa fi b ka iye a tó ti wọlé ká fi b ká cross ká yọ ilé kúrò ká fi b ká fi yọ ilé kúrò ní ìparí ohun gbogbo a rí i pé ibi tá à ń kó nǹkan sí ó máa ó máa ṣòfò so fún díẹ̀ yìí a lè sọ pé a ti yanjú uh, question yẹn àti solve ẹ̀ in that way so tá a bá ti rí pé ìgbà tí a wá tún ṣe tán bí ó ṣìṣẹ́ kù adẹ̀wọ́nú bí kò sí nǹkan láti cancel mọ́ so a lè sọ pé ah ibẹ̀ láti máa mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀ so which means that whatever language or whatever word that was actually given is not acceptable so bẹ́ẹ̀ yẹn la ṣe lè la máa ti rí pé okay this is what is tenable this is what is not acceptable and stuff like that so bí ó ṣe ń ṣiṣẹ́ ní. Ni èrèfé nìyẹn ah, so ẹ jẹ́ ká sáré ṣe eléyìí so i have my start state kill not tabaníká wo eléyìí ohun kan wà tí a máa ń sábà ṣe ah, láti jẹ́ kí ó rọ̀ wá lọ́rùn a fẹ́ kí stack wa kó ṣòfò so fún díẹ̀ yìí fún ìbẹ̀rẹ̀ tá a bẹ̀rẹ̀ operation wa a máa ń ṣe nǹkan kan a máa ń push dollar sign or anything. It can be anything. It can be it can be alpha, it can be beta, it can be anything. But conventionally and in most materials you see, a máa ń dollar sign. láti so ohun tó bá ohun tó bá lò ní tiẹ̀ ṣáà mọ̀ torí òun náà ni wàá fi tó bá ń ṣe transition function ẹ òun ni wàá máa wo wàá máa lò tó bá ti especially tó bá débi ìparí uh, transition ẹ tó wàá fẹ́ tó fẹ́ check bóyá stack ẹ̀ bóyá gbogbo element ló ti kúrò ń bẹ̀ nǹkan tí o bá lò ní mẹ́tẹ̀ẹ̀ta ni wàá bá ń bẹ̀ so that is one of the major reasons why we're actually using it so um, without further ado let's just quickly look into this so like I just described so basically i náà kí n tiẹ̀ tó ṣe ohunkóhun mo fẹ́ fi epsilon ah I said epsilon mo fẹ́ fi dollar sign sínú ẹ̀ so dollar so and i want to say stack is empty if my stack is empty which i know definitely that my stack is empty so i want to put a dollar sign tá bá ti ṣe eléyìí tán a máa rí pé dollar sign ó máa wọ bí from there mo fẹ́ move sí ìpele tó kàn state two state key one so kí mo fẹ́ ṣe state key one Momo mo mọ̀ pé dájúdájú a ni ó bẹ̀rẹ̀ uh, word tí mo fẹ́ accept so mo lè sọ pé tí tí wọ́n bá ti fi a síbẹ̀ mo fẹ́ dúró sí inú keyword yìí náà síbẹ̀ so fún díẹ̀ yìí màá sọ pé mo fẹ́ padà sínú q1 on what condition if a comes and I have my epsilon here mo dẹ̀ ti ṣàlàyé lẹ́ẹ̀kan nígbà tí mò ń sọ̀rọ̀ nípa push mo ti sọ fún yín pé e epsilon e ló máa jẹ́ second parameter if you want to push no matter what and there has to be a non-epsilon value as the third parameter here so let's say a so let's say if i receive a i want to push a into the stack that is what that simply means so in yellow, so tabat washing ti kí ni ó fẹ́ ṣẹlẹ̀ báyìí so eléyìí this one will tabernacle wo eléyìí eléyìí tiẹ̀ a máa run lọ is like a loop it will keep running as long as I have a coming in because like I told you this is supposed to be checking for the topmost element in my stack but it doesn't really matter because I put epsilon so epsilon means that I don't care what is on top of my stack if I use in this format it means that I want to keep adding A no matter what comes in. So like I said, just take note that I said that tí ti ní eps epsilon as the second parameter tá a dẹ̀ element tí o kì í epsilon as the third parameter it means that I'm doing a push operation I'm doing a push operation so ìyẹn lo ṣe pàtàkì so ibi tó ti máa ń sábà fẹ́ dàrú mọ́ àwọn ẹlòmíràn lójú nìyẹn so tá a bá b nǹkan tó bá mú wa tí a a mọ́ mo nígbàgbọ́ pé b ni a rí pẹ̀lú language wa tí a fẹ́ accept so tá a bá ti rí b tí orí òkè stack wa tó jẹ́ a kí la fẹ́ ṣe mo fẹ́ pop so tá a bá dẹ̀ rántí ńláńlá àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan mo ní pé tí a bá ti ní epsilon ní last parameter wa tí a dẹ̀ ní non epsilon ní second parameter wa ó túmọ̀ sí pé mo fẹ́ pop so basically a ló wà lórí k stack yẹn mo dẹ̀ fẹ́ yọ mo fẹ́ fi a replace epsilon tó túmọ̀ sí pé mo fẹ́ yọ a kúrò kí n fi empty word replace ẹ̀ so it's still the same so tí nǹkan mẹ́rin bá wà níbẹ̀ tẹ́lẹ̀ tí n bá perform operation yìí ó máa di mẹ́ta tí n bá tuntun perform á di méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so um, let's so i'm moving to q two. so ní q so tí n bá ti satisfy condition yìí màá move sí q2 so ní q2 kí ni mo fẹ́ ṣe mo fẹ́ tún máa yẹ̀ ẹ́ wò bóyá bí ẹ jẹ́ kí n pa ilé rẹ kí n lè ráyè kí n tún kàn síbi aabb ok so kí wọ́n sọ pé the b equals to ok kí wọ́n sọ pé b tí n bá rí b tí a dẹ̀ ṣì wà lórí òkè stack mi síbẹ̀síbẹ̀ kí ni mo fẹ́ ṣe mo fẹ́ pop so tá bá ní ká wò eléyìí àti eléyìí nǹkan kan náà ni wọ́n mo dẹ̀ mọ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ máa ṣe náà nìyẹn torí eléyìí alákọ̀ọ́kọ́ yìí ó kàn máa gbé mi dé q2 ni ẹlẹ́ẹ̀kejì ló máa jẹ́ kí iṣẹ́ rere yẹn má dúró so that is just that so lẹ́yìn yẹn kí ni mo wá fẹ́ ṣe báyìí ìgbà tí mo bá ti wá rí ìdí b tán tá a bá ní ká tí a bá ti ṣe a a a a a b b b b b and so on and so forth if the language is actually correct or let me say if the word actually um, corresponds to the language that we want to use it to verify then a wa ó gbọ́dọ̀ equals to b so at the end of the day the only thing tó máa mú kí lùpù yìí kí lùpù yìí kó stop òun ni tí b bá ti tán nínú input wa so mo gbàgbé kí n sọ̀rọ̀ nípa input step lẹ́ẹ̀kan yẹn so kò dẹ̀ sí nǹkan tó ṣe pàtàkì ọ̀ tó jẹ́ bàbàrà ń bẹ̀ ju pé òun náà ibẹ̀ láti máa rí ibẹ̀ ló yẹ kí n fi a a b b b mi sílẹ̀ kan ṣùgbọ́n kò kò a máa a máa wo bó ṣe ń ṣiṣẹ́ tí a bá fẹ́ tá bá ti fẹ́ test tí bá ti tá bá ti build eléyìí tán so a máa sọ pé tá bá ti wá kúrò níbẹ̀ a fẹ́ wò bóyá tí epsilon bá wá so epsilon mean pé we've reached the end of the world there is no longer any other thing in the world and I have the dollar sign tẹ́ ẹ bá rántí ní ibi bíi ẹ rí i pé dollar sign yẹn láti kọ́kọ́ fi sínú stack wa so eléyìí tó súnmọ́ sí pé tá a bá ti yọ ogun nǹkan kúrò dollar sign yìí ó máa wà ń bẹ̀ so this condition will be met so a lè sọ pé kí la fẹ́ ṣe a fẹ́ pop so which means that if you see very well this is not a this is this this is not an epsilon uh is a non-epsilon value and this is an epsilon value so it's still the same thing as this one and this one is the same thing in terms of in, in, in operation um, wise is actually the same thing so what i mean is actually they are both pop operations so from here i want to do what i want to come to the final state which is my accept states Q3. So if you look at this very well, it will solve our problem. So let's now quickly test. Let me introduce the input step like I discussed the other time. So let's say A, A, A, B, B, B. So let me get rid of this dollar sign so that we can use it properly. And let's say this is our input tape. So let's say this is our input state here. And I want to use this machine to test if the language is accepted. So I'm going to, the first thing I want to do, I want to come here no matter what. So and that brings me to using the dollar sign in my stack here. So tí má ti ma So I'll come to my input step, take the word A tí n bá ti mú a tán I'll come here my q1 what does q1 state? so gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ so gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ tí n bá a tí n bá ti mú a yìí màá wọnú q1 kí ni q1 sọ ó sọ pé tí n bá ní a tí mo dẹ̀ ní epsilon ẹ má jẹ́ kí ìyẹn dàrú mọ́ wa lójú o mo ti sọ lẹ́ẹ̀kan pé tá ti ní epsilon ó túmọ̀ sí pé a kò a a a káràmásìkì ohun tó wà lórí òkè stack wa so it means that we don't really care what is on top of the stack so ó túmọ̀ sí pé mo fẹ́ add a sínú stack mi and that is how that works so tá bá wò a máa rí pé a ó ti wọ ọbẹ̀ báyìí mo ti rí di a yẹn nìyẹn mo ti fi a síbí. Si so mo fi mo fẹ́ fi mo tún fẹ́ read the second a tá a bá wò dáadáa máa rí pé nǹkan kan náà ló máa ṣẹlẹ̀ inú q1 yìí náà ni màá wà sí tí má tún wà ní q1 yìí this same thing will be run i put a here because this condition is satisfied tí má tún wá padà wá màá tún mú a yìí tí má tún wá sínú q1 yìí náà a máa rí pé this same condition is still satisfied so màá fi a yìí síbẹ̀ which means i keep pushing and pushing and pushing three times. So, kini next input b tí n bá ní kí n wo pé kíní kò satisfy b tí so what does b satisfy it satisfy this condition so which is moving from q1 to q2 so I have b here so the condition says that if I have b and the top of my element so this one is not is like an if statement so telling me to check the top of my stack taking this one check here if they correspond so eléyìí a yìí nsìn á wá síbí á wá yẹ stack mi wò bóyá a yìí àtẹlé the same thing ni wọn if they are the same and like we see now that they actually the same kini ni a fẹ́ kó ṣẹlẹ̀ a fẹ́ kí kó yọ a yìí kúrò kó fi epsilon sí so eléyìí tó túmọ̀ sí pé a fẹ́ kó yọ a kúrò kó dẹ̀ fi epsilon sí eléyìí tó túmọ̀ sí pé kó yọ it's still the same thing as saying that we want to remove a because epsilon is nothing so this is a pop operation so taba lẹ́yìn ìgbà tá ti rí the b nsìn kí la máa ṣe based on this particular condition what do you want to do you want to cancel this a so let me just make it realistic so let me remove this a mo ti yọ a kan ti kúrò níbẹ̀ bẹ́yẹn so kì í ṣe pé májíkì kọ́ ṣe so mo fẹ́ rí di bí eléyìí náà báyìí tabaníkàwò condition yìí náà ó satisfy still kí ló sọ ó ní tá a bá rí a tá a fi a yìí tá a tún check eléyìí náà kí ló wà lókè a pé wọ́n bára mu kí la fẹ́ ṣe ó ní pé ká yọ a yẹn kúrò so a fẹ́ yọ a kúrò tá tún rí di b eléyìí a rí b a tún yẹ eléyìí náà wò ó tún bá condition yìí mu a máa rí i pé ó bá a mú so kí la máa ṣe ó ní pé ká mú a yìí ká fi replace e. ká mú epsilon ká fi replace a e. so eléyìí tó túmọ̀ sí pé ká yọ a e kúrò a wá yọ a kúrò sorry so on that note kí ni nǹkan tó kù tá a gbà a máa rí pé kò sí nǹkan kan bí a máa rí pé kò sí nǹkan kan bí so which means we can actually say that we have an epsilon here because it's an empty word so empty taba taba ti wà inú q uh, I beg your pardon, I was supposed to be in this loop. I was supposed to be in this loop all this while. So, loop galatin yọ gbogbo àwọn item tá ń yọ yẹn. So, taba wasi epsilon by the next, we were in Q Q2 before. And the next item here, or let me say the next state, the next transition is saying that if I have epsilon, which is this, and the topmost element is dollar, if I check this now, I can see that they actually match. So what do I want to do? I want to pop, which means I want to replace dollar with epsilon. And that I'm going to do now by removing epsilon. And after that, I can see that I've moved to uh, I've moved to state Q3, which is our final state. And with that, we've actually completed this task. So, and like I mentioned earlier, if we have, okay, this very one that we built is for n greater than 0. So this very one is n greater than 0. But if it is n greater than or equals to 0, it means that out of the languages, or let's say the words, w equals to epsilon is actually valid too, just as much as this is valid. So it means that I can have this one as my accept state. And continue mean nipe ba? uh, confusing ni pé tí a bá ní uh, tí a bá ní a raised to the power of n b raised to the power of n such that n greater than zero as the word or as the language what we've done so far is the correct thing but the moment you introduce greater than or equals to it means that we have to accept this start states, also. So it means that we have two different accept states, Q0 and Q3. So, and with that, I think we've been able to address the problem for both n greater than 0 and n greater than or equals to 0. So, like I said, the first, uh, yeah, so that's it anyway so um, if you have any questions contributions additions subtractions as we get anything we've done so far kindly use the comment section below or you can send us an email at csctutes at gmail.com